نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 السلام عليكم ورحمة الله وبركاته الدواق فالله أترى عليكم يا الله أولي أجنجة الله كما بعد نبوة محمد صلى الله عليه وسلم تفسير سورة الأنعام أم العمران هنا أنك فراوة ibi tí أنا. ti dúó twenty nine níbi tí ọlọ́run ọba tó ti ń ṣàlàyé fún wa ti ń fún wa nírò nípa ìròyìn kan nínú àwọn ìròyìn ẹ̀ òun náà ni sifatul ilm ìròyìn ìmà orílẹ̀ fọ́lọ́n lára àwọn nǹkan tó yẹ ká máa fi ròyìn ọlọ́run ọba nìmọ́ wà àmọ́ tá a bá ń sọ pé ọlọ́run ọba oníròyìn kan oníròyìn kan oníròyìn kan àwọn àfáà súnmọ́ ní ẹ má fi jọ ìròyìn ti yín o lillahi sifatul ọlọ́run ọba níròyìn ọ̀rọ̀ sísọ ọlọ́run ọba máa ń sọ̀rọ̀ káwá rò pé báwa ti sọ tí bàbá ìlọ ọlọ́run náà sọ tiẹ̀ ẹ̀wọ̀ sọ bẹ́ẹ̀. lillahi sífàtú sáàkù ọlọ́run ọba ó ní ìròyìn ojúgun lillahi sáàkù ọlọ́run ọba ní ojúgun káwọn arò pé bójúgun tí wá ti rí ní ti ọlọ́run ti rí

ìmọ̀ ọlọ́run kárí gan ìyẹn ló fa ìkànnà àwọn sálà ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa tawhid wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe ìdánwò fún wa ìdánwò tó fẹ́ ṣe yìí tẹ̀síbík kìí ṣe kìtàbà kìí ṣe ìdánwò kíkọ́ ó fẹ́ wo pé tí mo ń sọ fáwọn ọmọ yìí tó yé wọn nípa ìmọ̀ ọlọ́run ó wá fún wọn ní kankan bí kí o fún yàn ní bóyá apple ó wá ha fún gbogbo wọn lọ́kọ̀ọ̀kan ó wá ní ẹ lọ jẹ tí mo fún yìí bí tẹ́ mọ̀ pẹ́ nìkan kan ò ní rí bí ẹ ti jẹ́ ẹ̀pẹ́ nìkan kan ò ní rí ọwọ́ adijọ́ kejì tán wá dé wọ́n ní sẹ́ ti jẹ́ bítẹ́nì kankan ní ní ohun àwọn alékéwú wọ́n láwọn ti jẹ́ bítẹ́nì kankan ní ráwọn ẹlòmí ló ń kú sẹ́yẹ bẹ́ẹ̀dì bí èlé gbòlè kọ́lá bí bá bẹ́ẹ̀ lótì bá rí kò lè rí láyẹ bẹ́ẹ̀dì ẹlòmí jẹ́ ń kése ní ẹnìkan ni wá jẹ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí ẹnìkan ni ò jẹ́ nínú wọn àbá wa bèèrè pé pítọ̀ jẹ́ ti ẹ àtẹ́yìnlẹ́ ní pé bí mo bá ti rí bí wa ní ká ti jẹ́ wọ́n á wò pé mo tilẹ̀kùn mọ́ rí mo ti gbogbo ẹ̀ àwọn èèyàn orí mi lóòótọ́ àmọ́ Ọlọ́run bá ń rí mi ń bẹ náà kan tí Ọlọ́run bá ti rí mi o wọ́n sì ní ajé tí mo ti ní rí wa ní àáfà ní gbogbo táwọn sọ wọlọ́sẹ̀sẹ̀ yé jama n sọ ni pé bá a bá wà kèsì kákan mọ́ lásán ọba ìmọ̀ rẹ̀ kò síbi tí ò dé ká mọ́ rí nínú ìṣesí wa ìtagbàlérò nìyẹn kìí kọ́kàn àwọn kìnnà ah, ọlọ́run ọba o kò sí tí ó mọ̀ wọ́n lọ ní kò sí tó mọ̀ ọ́ sì ń saburú tẹ́nìkankan ò rí ọ ọwọ́ àwọn ẹgbẹ́ ọ̀tún ọwọ́ ẹgbẹ́ òsì ọ̀rí ìyàn wá ṣe ọ̀sìn lọ́lọ́ bá nímọ̀ wá jẹ́ pé ẹ̀kọ́ tà ń kọ́ yóò lápa lára rẹ nìyẹn ká kẹ́kọ̀ọ́ kó lápa lára wa gbogbo tó wá ọ̀pọ̀lọpọ̀ bá ń rí ọ ó rí ọkàn rẹ ó rí àníyàn tó fẹ́ torí ẹ̀sìn kan yẹn so ọ̀pọ̀lọpọ̀ bá ó mójútó ó làwọn afá sàlàyé fún wa pé bá a bá fẹ́ ṣe tẹ́síkìyàtò nọ́ọ̀sì táfẹ́ zàkà ọkàn wa nínú àwọn èrò ìjà tí ẹ máa fi ń sí àfọmọ́ ọkàn yẹn òun náà ni al-muraqaba al-muraqaba ká fi ọlọ́run ọba ká máa fi àtẹ́sí ara wa bí ìgbà fọ́lọ́run ọba ń rí wa ibudullaha ka'annaka tara fa in lam takun tara fa innahu yaraka so ká máa pé gbogbo bí tá bá wà ọlọ́run ọba ń rí wa ìmọ̀ rẹ̀ wà pẹ̀lú àwọn ẹlú wa so eléyìí ni àyà tí a ẹ̀kọ́ tí a bẹ́ẹ̀ nìyẹn الله تسواج في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تجد كل نفس ما عملت من خير محضر وما عملت من سوء تود لو أن بينها وبينه أمد بعيد عمدا بعيدا ويؤذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنت كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بني يوم تجد كل نفس ما àmìlẹ́t ọjọ́ tó já sí pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò máa rí gbogbo tó sì láyé mìnìkọ́ eré mọ́bọ̀rọ̀ gbogbo tó sì láyé dáadáa lọ́jọ́ tó ọmọ èèyàn kọ̀ọ̀kan tí ó máa rí gbogbo dáadáa tó ṣe wọ́n gbé wá síwájú ẹ̀ báyìí rí mìnìkọ́ eré mọ́bọ̀rọ̀ gbogbo dáadáa tó ṣe wà má àmì láti ní sú àti gbogbo tó ṣe láìdá lọ́jọ́ tí ó rí gbogbo ẹ̀ yóò wá rò yóò wá sínú ìrọ̀ǹgbà rẹ̀ pé láó anna bainaha wa baynahu amadan ba'ida ah tó bá wá rí báyìí yóò wá dá gbígbà pé kí nǹkan kan kó wà láàrin òun àtàwọn fi hàn wọ̀nyí bí nǹkan tó bí òpó tó jìn kó mọ́ fèrè ọlọ́run ní wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run ọba ń fi bóhun ṣe tó bóhun ṣe rí ń fi ń ṣe kìlọ̀ fún yín ó ń dẹ́rù ààrẹ báyìí ọlọ́run ọlọ́run bá tá ń sọ yìí ọ̀hún fún bèrè ìbáàdì ọba aláàánú sáwọn ẹrú ẹ̀ ní ayáì ó ń fẹ́ sí àlàyé fún wa nípa orígun kan nínú orígun al-iman orígun imani ta ní mẹ́fà ni bí yẹn bá ṣaláìgbàgbọ́ pẹ̀lú orígun kan nínú mẹ́fà yìí àwọn àfáà ní gbígbà pípò gbogbo yóò gbọ́ ni olófijẹ́ pé nínú nǹkan tó lè sọ̀rọ̀ ẹ̀dí gèfè ríwájú ọlọ́run òun ni kéèyàn má gbàgbọ́ ìmánì kan nínú àwọn orígun ìmánì tẹ́ẹ̀bá ti gbà kan gbọ́n bẹ́ẹ̀ èèyàn ti di káfíìn kí ló fà tó dúpé ń túmọ̀ pé ọ̀gbà yókù bọ́ọ̀mù kí làwọn ìmánì náà al-imanu billah kánúgbà pẹ̀lú ọlọ́run ọba wa malaika wa malaikatihi wa kutubihi ká nígbàgbọ́ pẹ̀lú àwọn tírà ọlọ́run wa rusulihi ká nígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir ká nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ alìkìyàmà ẹlẹ́kẹfà wal qadar ká gbà kádàrá bọ́ kọ́ìrì kádàrá òun là kọ́lẹ̀ tọ́lọ̀ ń kọ́ lérí ẹni kọ̀ọ̀kan wa ká nígbà pípẹ́ ọlọ́run ọba ló kọ́ bóyì sí kọ́ ní ṣẹlẹ̀ kọ́ìrì hí wọ́ṣàdùrì hí gbogbo tó dá tí ń ṣẹlẹ̀ tá à ń rí tí ń wa ní lára kádàrá tọ́lọ̀ ń kọ́ wa ní o wọ́ṣàdùrì hí àti gbogbo aburú tí ń kàn wá ní èyí tí ó dùnmọ́ wa olúwa ló kọ ọ́ náà mọ́ kìí sẹ́ni kankan. bí ìyẹn gbọ́dọ̀ nígbà pẹ̀lú mẹ́rin bàbá yìí kàmá ìyá ń bá wọ̀ yìí gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. àmọ́ ìkànnà àgbàgbọ́ yìí nínú mẹ́fà yìí èyí tẹ́fẹ́ sára yìí al-iman bil ká nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ọ̀gbẹ̀yìn ṣe rí gbàgbọ́ pẹ̀lú ọjọ́ ọkùnrin yìí ó ní agbára gan lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú gbogbo àwọn ìmánì òun àti àlè ìmánu billah ọlọ́run àwọn àpàwọn méjì papọ̀ ìpàwọn méjì papọ̀ ni ó ti kó gbogbo yòókù sínú lọ́pọ̀lọpọ̀ ọgbà Ànábì sallallahu alaihi a máa pa àlè àti al-imanu bil-yawmil akhir ànábì àmọ́ pàmẹ́ ìjìnlá papọ̀ tẹ́ pé ìtẹ́lẹ̀tọ́ wọn pé gbogbo ó ti kó mẹ́fà yóò kù sí mẹ́rin tó kù sínú nítorí pé ọjọ́ àlìkíyàmá lágbà tàbá ní al-imanu billah kágbọ́n náà bá gbọ́ àti gbogbo tó rọ̀kọ̀ mọ́ torí kíni torí ọjọ́ tàbí ọjọ́ jábọ̀ torí ara alìmọ́nù billah ó ní pípọ̀ mọ́ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba má dé nǹkan mọ́lé má dé nǹkan mọ́ra má sí gbẹ́rẹ́ kọ́dà má wòsẹ́ má fòkà ọjọ́ ọlá nẹ́bì má fi sọ́wọ́ torí kí ni alẹ́kẹ́ àwọn ẹni dá kọ́ sì gbà pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bó ti tọ́ ẹ bó ti yẹ torí kí ni tóra lè kìyàmà ní o gbogbo ọ̀tẹ̀ ìta nẹ́bì kọ gba kádà ẹ gbọ́ torí kí ni tóra lè kìyàmà so alìkìyàmà yìí gangan òun lámà bẹ̀rù ọlọ́run fẹ́ ká bẹ̀rù alìkìyàmà ìbẹ̀rù kámà tá ń sọ ìyá rẹ̀ ni wọ́n ní abẹ́rù sẹ́rí gbogbo ń tà ń ṣe kò sí ìtọ́lọ́ ọmọ nífẹ̀ẹ́ láti rẹ̀ kò sí ìta ní rí kí n tó yà lọ́bẹ̀rún ẹjí fún andẹ́lì bí alìkì àmà bó ṣe ní agbára tó ẹmọ pọ́tọ́ ọlọ́ni látẹ̀jídù kọ́ọ̀mọ̀n yùmínú nẹ̀bí lá ààrẹ ẹ̀ ní rí ẹnìkan tí ó lóhun nígbà ọgbọ̀n lọ́ọ̀lọ́ òun sì gbàlẹ̀ kí a máa gbọ́ yuhaduna man hada Allah wa rasulahu kó mọ̀ wá nífẹ̀ẹ́ sí ẹni tó bá ń kó lọ ọlọ́run àtànábì ìyẹn pé a nírí ẹnìkan tí ó lòun ní ìmánì alìmánù àmọ́ torí pálí kìámà ó ní agbára olóòrùn fi jọ́ǹpù àwọn yòókù ti fi ran ilé tí àlìkìámà because ó lágbára gan ẹni mọ̀ pé alìkìyàmà lòun ó fi gba ẹ̀sẹ̀ tó bá ṣe ẹni tí ẹkọ́ nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀pọ̀ jí alìkìyàmà lọ́nà fi ní láti ẹ̀jìdù qawman yu'minuna billahi wal yawmil akhir ẹmọ̀rin bí àdíjì ànábì náà man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'zi jarahu ẹni báyìí pé lóòótọ́ ló gbà pálíkìyàmà ń bẹ Ah, tó nígbà gbọ́ sálẹ̀ kìyàmà tó nígbà sọ́sọ́ náà àti kíni àtàlẹ̀ kìyàmà kó mọ̀ ní àwọn aládùúgbò rẹ̀ lára mo á ní gbogbo tẹ́ rí tá ń se. pátápátá níṣẹ́ wàláì àyà yìí ó ní gbogbo ẹ̀ ní wọ́n kó wa fún wa wọ́n fi hàn wá tẹ́ bá fi hàn wá àwọn tí wọ́n bá jẹ́ ẹni rẹ̀ inú wọn ó dùn àmọ́ àwọn tí wọ́n bá jẹ́ ẹni bú bọ́lọ̀ ń ṣe fún wa ń ròyìn ẹni bú yẹn bí kó mọ́ kò fẹ́ rí lébi ń rò pé á ah, kíkiri ìdẹ̀ ìjìnà sí òun ọlọ́run bá mú ròyìn báyìí wá ní sọ́tò ká nígbà tá a bá fi àwọn sẹ́tíkálukú ṣe tàbí hàn àwọn tó bá jẹ́ gbèsè rẹ̀ táwọn mọ̀náfíkì ìwà jọ wọn lójú ma li hadha al-kitab la yubadiru saghiratan wala kabiratan illa ahsaha àwọn gẹ̀fẹ̀rí wọ́n ni ma li hadha al irúwẹ́ wọn lọ́wọ́ ọlọ́run ní kálukú gba wó ìyọnu ọrùn rẹ ni wọ́n àgbélé ọlọ́wọ́ ẹkọ̀rọ̀ kìtàbà ìnáfsì ma ta fún ààrẹ ọlọ́run ní àwọn ta fún ààrẹ kò sẹ́ tí ò lè kàńjọ́ náà kọ́lọ̀kọ́ mọ́ gé wúrí ọ́ọ̀kìká ọmọ akaba ìjáde kálukú wa rí yóò kàn gbé ogun tí ó ẹni tí orí náà orí náà jọ náà yóò wá rí báyìí ẹ mo jó ọmọ ibá náà ni tó bá kọ́ wá rí báyìí tó wò báyìí mẹ́lì hádàlì kìtà irú tí àwọn náà fúnmi yìí láyò gbádìrú sọ̀gírọ̀ tẹ́wọ́lá kẹbí ilẹ̀ àṣọ́hà kò tẹ́ ẹ̀mọ̀ pẹ́sẹ̀ kẹlẹ̀ yẹ kọ́ ọkọ̀ ọkọ̀ kékeré náà ọwọ́ tó mọ̀kàn yí múlé ọ kankan lẹ̀ ọwọ́ kí mo kàn ra wọn yìí kó lásán ni kí ni mo fà mú ma li hadha al-kitab Allah ni yawma tajidu kullu nafsin ma amilat min khairin Allah ni ẹ bẹ̀rù ọjọ́ tó já sí pé gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kan yìí ti pátá ní dáadáa ọlọ́run gbé ọkùnrin wáyé tẹ́rì láàrin àwọn èèyàn ojú títí àlìkíyàmà lọ lágbára ju torí lomi ò nílá káì nínú àwọn ọ̀nà àti ṣe ìtọ́nu máa fi mú ẹlòmí láti ṣe aburú èmi nìkan kọ́ sórí ojú títí ayé yìí ó fúyẹ́ bí ẹ bá ṣe aburú ládùúgbò ẹ̀nà àdúgbò lè gẹ́nì yìí àwọn àwọn ọmọ tàlìkíyàmà gbogbo ayé ni ìwọ táwọn yẹn ń fojú ẹni rẹ̀ wò wọ́n tó àti rẹ̀ báyìí yẹ́wò mọ́ tóbulẹ̀ sàrọ́ ẹ̀ ọjọ́ pé gbogbo kọ̀kọ̀ tó pamọ́ pátá gbogbo tó ń bò tọ́lọ́wọ́ tó ti tàbáyì ẹ̀dá táwọn èèyàn wò pé àà ìyẹn ló fà á àwọn àfá àfẹ́ máa kọ́ ọmọ ó ní wà kánbin alìmí zalla tó bá digbá alìkìyàmà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́ẹ̀rí àwọn àfáà tẹ́wọ̀n olókè òní tẹ́wọ̀n pé ẹ́ eh, àwọn àfáà ní àwọn ẹlọ́nà wáre tẹ́wọ̀n mọ̀ fi wọ́n tọrọ ọ̀dọ̀ ọlọ́n afẹ́dàkọ̀ ìsàdọ́wà fún mi àti kọ́ọ̀sì lọ bá wẹ́rẹ̀ gẹ́gọ́ sàdọ́wà fún ọ̀hún pé ó pé ẹ́ rọ́pọ̀lọpọ̀ àfáà zẹ́lìlà yóò yẹ níbi òkè sàrátì kò ń wasallam ó lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣe wá sí sáwọn èèyàn tó bá digbá lè kíyàmà wọ́n mọ̀ wá wọ́n mọ̀ báyìí nù náà wọ́n sọkùn mọ́ ọlọ́rùn láì ìgbà tí wọ́n ń jóná wọ́n tún wọ́n mọ̀ wọ́n wọ́n nù náà báyìí ayọ́ máa ní ah, ah, ah, àfà ìlágbájá kọ́ yìí ni tí máa sí wá sí tí máa sunkún táwọn yóò pé wọ́n bí rẹpẹtẹ mù àwọn kọ́ yìí ni wọn ò jọ wọn àwọn náà ni kí lọ́fà ya'muru bil ma'ruf wàlẹ̀mù yàmẹ́l màrúfà òun náà ní ń pàṣẹ dáadáa fáwọn èèyàn ẹ ṣe báyìí ẹ mọ̀ ṣe báyìí òun kò sí fún rẹ̀ encourage àwọn èèyàn lórí dáadáa wàlẹ̀mù yàmẹ́l bí òun kò sí ṣe ló fi jẹ́ pé iṣẹ́ tó le jù iṣẹ́ àfáàní aláì ah, bọ́bá kọ́sẹ̀ mọ́ká alíkìtọ̀ bá lò wọ́n lọ kọ́ yàn wá lò sọ́wọ́n bí àjọ láríkì àmà pé ọ́ sì jìyà pọ̀ fún mọ́ká alíkì jẹun èyí táwọn afá ń sára dáa nì iṣẹ́ tó le jù wallahi alazim iṣẹ́ àfá ẹ̀ o lè mọ̀ rí àwọn àfá àwọn àfá ẹni ọlọ́run wọ́n èyí sá ìyìnmọ̀ kọmọ sí sọ ìsí àfà ṣedé tó lédé ìwọ́n tó bá fi lé sí àfà ọgbọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn tó bá fi lé sọ̀rọ̀ ẹ̀sìn ọdún jíyà rẹ̀ nípa ọba right tán bẹ́ ìpẹ́sọ̀ lọ́wọ́ rẹ̀ tí ń sọ̀rọ̀ àfà tán ti ń pí ọlá àfà tó kọ́ sí sàálù ọdún tẹsùn náà tí ń sọ àfà tó kéwu tán ní ẹlẹ́kùn bọ̀rọ̀ kìnìyàn lákùtọ̀ náà tí ń lè sí ọ tún jíyà ọdọ ọlọ́run ọwọ́ àdúgbò gbà àfàṣọ fẹ́ àbáṣì ní aha bó ṣe ilá sọ ní ẹ̀ rìpọ́ọ̀tù ní bá àfàṣì sọ ẹ wá wọlé sí ọ̀pọ̀lọpọ̀ tí wá di ọ̀ di àfà sùtúwà di gíálì kìyàmà àwọn ọmọ ìfọ́sọ̀ àwọn àfà ni tó bá di gíálì àwọn náà máa ń kọ àìdá fún èèyàn àwọn náà sì máa ń àwọn gẹ́gẹ́ sì máa ń ti àìdá ó jẹ́ pé bálìkì àmà ti rí nù yóò tú àṣírí kálukú ni kò sì sẹ́ni tí ò ní àṣírí Allah àbíkọ́lọ́ ń sàtara yẹn àbíkọ́lọ́ ń sàtara yẹn nítorí lè kálukú orun ti ń ṣe ń sẹ́ pé tí ń ṣe yìí tí ń ṣe lọ́wọ́ yìí tó bá jẹ́ ìdìlà àlìkíyàmà tí kò bá dé bá ń báyìí ńkọ́ káà ní tí mo ṣe láàsì náà fi hàn yé bó ló ṣe rí fún ọ ọlọ́run ni ẹnì kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ ọjọ́ tí gbogbo dáadáa tó bá ṣe wọ́n fi hàn àwọn àìdá náà wọ́n fi hàn ọlọ́run ní kí ló fà wa yuhadhirukumullahu nafsah ọlọ́run bá ń bẹ̀rù ara rẹ̀ báyìí báyìí ni o ee eh, sẹ́ni mẹ́tí wáyé ẹ̀rọ báyàn gàrà bí lápòjúwe ní sìn pàṣípàṣí wà ní mọ́sáàtì tá a pọ̀ yìí kẹ́nìkan ní tọ́ owó tá a wá atúmẹ́ni tó jì ẹni tó jì ìṣeré àti mọ́lòtọ́ àtijọ́ sọ̀rọ̀ ń ta ó ti wá fi kalẹ̀ ń wá ń bẹ láàrin bólẹ̀ mìíràn yóò mọ ọtí bá ẹ dákọ̀ mi o ọlọ́run kan jẹ́ ó fi mọ́ pé àwọn kan rí náà ni o ẹ fọlọ́mọ jẹ́ kan béèrè pé ta ni ń dọ̀wọ́ o ṣé mọ̀ bẹ́ẹ̀ bí ó máa ganu òun ni ọlọ́run bá sọ yá yìí wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run mò ń dẹ́rù àbúgbà yín nù ẹran tí ọjọ́ gbogbo dára bá ṣe ìfihàyé gbogbo àdáyé ìfihàyé ń dẹ̀rọ àìbà wa nù ẹ̀kọ́ kẹ́ni bá mẹ́yàn ìwà ẹ́ eh, owó ní kọ́dà ń gbàtà rí gan ọwọ́ ìta ti rí gan àrò pé ah, yóò fẹ́ dàgbà pé kí ilẹ̀ sí gẹ́nì kò yánu kó mọ̀ gbóhùn nìkan rí tẹ́kọ́ bá gbóhùn nìkan rí mú pàdà sọ́sọ́ náà ni mo sì mọ̀ àní kó gbóhùn rí àbí kìkan dé kó wá dá mọ́sálásí rú ṣe pé káwọn sàwọn sọ kílò ni àbí kankan rẹ bá àfáà lérí àfáàfẹ́ sọ̀rọ̀ kankan rẹ bá lérí hàmù ó sì dákú sàkébí àwọn nǹkan rí sí ìdún wọ́n sẹ́mi rẹ̀ irú ọ̀tọ́nà bá ń sọ ibo ti rí nìyẹn mo sì jẹ́ ká rí bẹ́ẹ̀ ẹ dákun bí tẹ́nì kọ̀ọ̀kan bá kú sí ẹ dákun ẹja yanjú ẹ kó tó dojú àlìkíyàmà ọjọ́ àlìkíyàmà kò rí bá a ti máa ń ro ọjọ́ tó le ní o ọjọ́ ẹkún ni o ọjọ́ tó jẹ́ pé bí ànábì sí ròyìn ẹ̀ wa àtọ́lọ́mọ́ sí ròyìn ẹ̀ wa ó tó bẹ̀rù kọ́dà kan tó sọ pòsíṣẹ̀ tí yàn wà ẹni tó bá lóyún kọ́dà bó sí oyún èdè ní mẹ́lá rẹ̀ oyún ọjọ́ kan òní yìí lóyún dúó lára bí nira ojú àlìkíyàmọ́ ó ṣe tó yóò bí gbogbo fún ní fọ́ni lọ́yàn márùn máa ti ké kò lè fún lọ́yàn yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi li kulli mri'in yawma idhin sha'nun yughni ọjọ́ alìkíyàmà ni bọ́lọ̀ sí orin ló jẹ́ pé bókù wa bá kú táwọn sunkún bí òun rẹ̀ pé lèmẹ́ẹ̀dà tẹ́bù lèmọ́dá tẹ́bù kí ó tàn sunkún nítorí pé bàbá rẹ̀ kú kí ó tàn sunkún nítorí pé ìyá rẹ̀ kú tí ó tàn sunkún torí pé ọmọ rẹ̀ kú torí pé olùfẹ́ yìí kú torí pé afá yìí kú lèmọ́dá tẹ́bù ṣe ń sunkún torí pé ìrìn mọ́ ṣe ń sunkún torí pé ta ní ọmọ asanwó àbí ń pé irú ṣe wo ní wà báyìí ẹkùn láǹtún jẹ̀máà ẹkùn kí láàmà ń sùn ẹkùn pàà ríra wa máa ní ẹ̀sùn àǹfààní tí ń bẹ lára ẹ àǹfààní táàrin lára ọ̀pọ̀lọpọ̀ sunkún pé ọlọ́lágbájọ́ wà jásí báyọ̀ lọ yóò sì jásí nìkan àlìkámẹ́ lé o irú ṣẹlẹ̀ ọlọ́lọ́ ṣẹlẹ̀ yẹ̀fẹ́ tó já sí pé táwọn kan bá ń ba kan tó máa ń fi àjẹ́ yóò sì lọ yóò lọ gbìjà ọmọ ìyá rẹ̀ tó ní kọ́ sí ó dà fọ́nà bá yí àdá sí torí kó fẹ́ ẹ̀sìn ọmọ ìyá rẹ̀ kò ní kọ́ kó kéré bàdá ni tó bá rí ju àríkì àmọ́ ló sì wàá sá fún ọmọ ìyá yìí náà ẹ̀wọ̀n náà bóyá tó. wa ummihi wa abihi ọjọ́ tí yóò rí yáyàn àgbàbáyàn tí yóò sì hàn kọ́nà bí yáyàn bá jẹ́ wà sahibatihi wa bani ọjọ́ tó lólù fi oríra wọn ìyàwó àtọkọ lọ́bù tókíò bí ìbárí ilé gẹ́ bí ìbárí ilé mú subhanallah yẹ̀sírù àní yóò sì sáfún bẹ́ẹ̀ náà ni ọmọ àtòbí ó sáfúnra wọn kí ọlọ́ni kí ló fà likulli murihi yawma idhin ṣàlùn jùkùnì torí ṣe sí tí kálukú wà jọ náà ó ti tó ọmọ gbọ́ tèmi tó mi lẹ́rù má di ìkún tèmi tó mi lẹ́rù alìkíámà ni bẹ́ẹ̀kíámà ó ṣe lè tó bí nira wọn ṣe pọ̀ tó àwọn èèyàn wà rọ́bà nẹ́bí ádámà wọ́n ní ànábì ìwọ́n ni bàbá wa ìwọ lọ sọ wákàlẹ̀ gbogbo ara lọ ti jáde ìnira yìí ti pọ̀jù ìgbà yọ lọ́wọ́ ìdájọ́ bí nira ti wá pọ̀ tó èyí ti gbàgbé ìyáná ká ní iná láwọ̀ náà ní kọ́lọ̀ wọn adájọ́ ká mọ̀ wọ́n lọ sẹ́pẹ́ ká mọ̀ pé báríkì àmà ṣe rí nìsí báríkì àmà ṣe rí pé wọ́n fàwọn kẹsùn náà wọ́n fàwọn akọwàjọ wọn èsì ìdájọ́ sẹ́pẹ́ ó yẹ kó mọ̀ wà lẹ́mìí wa pé bàtà àti mọ̀bí táwọ̀ kájẹ́ kí bẹ́ẹ̀ òun nìkóso gidi kájẹ́ pẹ́ bẹ́ẹ̀ kò ní bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ra wọ́n ṣe tó lásán èyàn sì ní bẹ̀rù náà èyàn ní bẹ̀rù náà àníkádájọ́ ilé ayé ti pọ̀ jù báríkì àwọn ṣe mọ̀ o tẹ́bù mọ̀ pé wàláì àwọn súnfí ń ń sọ ẹwà lábẹ́ adámọ́ kí ló sọ́jọ́ náà anábẹ́ adámọ́ lọ kàlà nítàn lọ bẹ́ẹ̀ fún ní pé kọ́nà bá pé kó bá hàn bí ọlọ́run kó ṣèdájọ́ ẹni tí ó mọ̀ wọ náà kó wọ ẹwùn kan kàmẹ́ tí wà lè jẹ́ náà wà irú ìnira ló lè bọ́ mi yẹn tó fi láyà láti mọ̀ sọ́rọ̀ kan báyìí ó mi pé ìnira yẹn kọjá bẹ́ẹ̀ kí lànà bí alámọ̀ sọ yóò lòun ò lè lọ yóò lòun ò lè lọ kí ló tọ̀lé lọ ìwé ọ̀rọ̀ sọ̀rọ̀ kalẹ̀ ìyìn tí ìmọ̀ bébí ló sì yẹjú ọ̀rọ̀ mi lónìí ó mọ̀ pé tí ẹni yẹn ó bò náà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ní ọdún yẹjú rẹ̀ igi tọ́lọ ni ó máa jẹ bẹ́ẹ̀ èso tó jẹ náà ni ó ti tán ọ̀ máa dúró tí wọ́n ti dá ọmọ yóò bí tó ti bá sùn ọ̀lẹ́ ká ọmọ yóò tó ti tẹ́ fún ọ ọmọ yóò tó ti tẹ́ ọmọ yẹ àwọn tó ti palẹ́kún ọmọ yẹ ìdílé tí wọ́n yẹ lérí ibú torí pé ọtí àgbákò fẹ́ tó jẹ́ lérí inú wọn ọmọ àwọn tó ti padà ọmọ tó ti jàmbá ọmọ tó ti gbá lójú ọmọ rẹ̀ tó ti tarọ́ fún ọmọ àbójútó ti ṣe fún yàn ọmọ ìgbà tó jágbe mọ́yà rẹ̀ àbí bàbá rẹ̀ ọmọ ìgbàkẹ́ sí ẹ̀kọ́ ọ̀nà tó ọ̀nà àti bẹ́ẹ̀ lọ wọn lè kátẹ́lómi ẹsẹ̀ kan ṣoṣo ládàmà ń bẹ̀rù fún ọlọ́run sì ti kórè rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ó dẹ̀ fi ẹ̀ ẹlẹ́kùn ọ̀jọ̀gbọ́n tí mo ń sọ ádámà anábì ádám pẹ̀lú àfà pẹ̀lú wòlí igi mú jìnà sérí lọ́dọ̀ àálù lọ́dọ̀ àwọn sí kò rí bẹ̀ o àwọn Súfí wọ́n gbà pé àwọn àfà àwọn wọ́n lórí jọ ànábì ọlọ́run ọdọ̀ àwọn Súfí ni o ní wọ́n mọ̀ pé nabiyyun mursal àwọn sí máa ń wí dáadáa ìbẹ̀ náà àwọn tíra wọn pé ìbẹ̀ fáwọn wòlíì wa o ipò kan tí pé àwọn ànábì ọlọ́run lédè kó náà ànábì ọlọ́run nìkan náà fún ní respect kí ló fà wọn là ànábì gan lọ́lọ́run ọlọ́run ànábì ànábì àtọ́lọ́run ti wọnú ara wọn. àwọn sófì òfin kà wọn láti máa ń gbé wọ́n fi gbọ́n àfá wọn kọ́dà rẹ tó kọ́sínú síra ṣe ìtú ní ara ọmọkéwà alájà adama ó ní alájà adam àmì sheikh adam khairu min nabi ilai adam ṣe ní ló sọ ó lánàbí adama ó lóore jù sí ó ní sí adama lóore jù ànàbí adama lọ́lọ́lọ́ torí àwọn fìlọ́sọ́fà làwọn ìtàkọ́ wọn lè kéwọn náà nù ní sí adama náà kọ́ wọn náà nù fìlọ́sọ́fì ló kọ́ wọn àwọn tí wá tún wọ́n ti yìn fún bẹ́ẹ̀ ju òun gangan lọ ẹgbọ́ kí ló sọ débẹ̀ ó wo gbogbo ọmọ kéwú tí sí adama ní ó wá wo àwọn ọmọ kéwú táwọn ọmọ tó sí adama ní ó wá wọn tó mọ̀nà látara anábì eh, Sheikh Adam wà ní èyàn mélòó ló wá mọ̀nà lára anábì Adam ìsì bẹ́ẹ̀nà anábì mí o ẹnìkan ló fi mọ̀nà gbogbo léyìí ọ̀rọ̀ burúkú ni jama ibi tí a ti wá ń lọ ìbẹ̀rù kan lànàbì Adam bẹ̀rù ẹwà mọ̀ àwọn Sufi àwọn mọ̀kádámù wọ́n ti bá dijọ́ alìkìyàmà gbogbo àwọn mọ̀rí dídẹ bá tẹ̀lé wa tó bá dijọ́ alìkìyàmà tẹ bá farabalẹ̀ fáwọn sékù yín dáadáa bó ti jẹ́ kí ẹ farabalẹ̀ tó bá dijọ́ alìkìyàmà àwọn sékù yín tẹ bá farabalẹ̀ fún wọn sọ yín sínú àpàgbádá ni sẹpọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Nàìjíríà ni ok mùkádàmù amẹ́ríkà ńkọ́ pípa àpagbádá àkókò wọ́n sọ díẹ̀ sí àkókòtù ẹgbẹ́ wèrè ní pàtẹ́ ìwàgbádá àpagbádá tẹ́ máa ń gbọ́ ọ̀rọ̀ tá máa ń sọ yìí táwọn ẹ̀rọ ọ̀bá ẹ̀ ẹ̀ ní pílì pẹ̀pẹ́ tẹ́ máa ń sọ nǹkan bẹ lórí fíìmù lórí fídíò omi ti fọ́mátì ẹni èyí tó pè ní àmọ́ wù tẹ́ bá rí ní àlìkíyàmà olóòtú ẹ̀ nígbà tó yẹ bá lọ tíráfù tó lè kó tó dé ta ló kí ní ẹlẹ́ fóònù sí tàmọ́wù fàgbà bí ọkọ̀ yẹ bá sẹ̀ darí Amẹ́ríkà ní nínú yàlìkíámà wọ́n ń ròyìn mo sẹ̀ darí mo sẹ̀ darí yàlìkíámà ni mo fi ọlọ́run búra ó nígbà tí mo débẹ̀ àwọn màláíkà wọ́n mú mi káàkiri àdìjẹ́nà tí ọmọ ájí tó kọ́ áà ah! ah! tẹ́bá àdìjẹ́nà wọn àwọn obìnrin tọ́lọ ń pèsè fẹ́ nìkọ̀kan bẹ̀ tí ń bẹ̀rẹ̀ báyìí ó ti wà ń bẹ̀rẹ̀ ah! mọ́ rí ní ọgọ́rùn ọgọ́rùn rí bẹ́bá wá jẹun bẹ́ẹ̀ oúnjẹ tóun jẹ bẹ́ẹ̀ 40 days tóun ní jẹun mọ́ fẹ́yọ̀ká tóun jẹun àwọn yẹn sì gbẹnu ti sáyọ báyìí láì sa ọmọ kékeré àwọn ọmọ kọ́dọ̀ àrùn àwọn ọmọ fọ́nà búra àwọn ọmọ yìí láwọn ọmọ kọ̀ǹpútà kí ẹ máa sọ́dọ̀ fáwọn ọmọ yìí wọn nígbàgbọ́ ògbọ́ nítorí fi mọ̀ fáwọn ọmọ àwọn ògbọ́ tó pọ̀lọpọ̀ sún fi tán gbẹnu gbàgàrà sẹ́nu síwájú àmọ́ wù yìí ẹ̀yin ẹ bọ́ síwájú ọmọ ẹ máa pàlọ́ alọ́dọ́ afẹ́yìn kékeré nígbà kékeré ti ẹ máa pa fáwọn ọmọ yìí nígbà tí jàpá ẹ máa pàlọ́ jàpá mọ́ ìjàpá ó kẹ́ jàsáró ó tún yá ọtún sọ ọtún sọ àtúntò yọpa ó kọ wípé tèmi jà pàtẹ sọjú ní ìbẹ ló kú ní ọkàn nù ẹlẹ́ẹ̀kejì wọn ṣe ìjàpá tí mo ń sọ̀rọ̀ ni lẹ́ẹ̀kì pé ìgbà táwọn kékeré ní NTA wọ́n máa ń sọ sórí gaba yìí wọ́n máa ń sọ wọ́n sì sọ ìdìsí náà ẹ pé ẹranko ni máa ń lò ní sìkì náà ń lò èèyàn náà ń lò òun ẹranko mọ́ àwọn ọmọ yóò béèrè ó challenge yìí káwọn èèyàn gbá wọn síwájú eléyìn kó máa ròyìn àríkámà fún wọn fóun ti dé bí àkóyìn bá lè kó bọ̀ ìbẹ́nu àwọn ẹ̀ńsú bí tó pé tó bá dàlì kìyàmà gbogbo àwọn mùrídìí òun pátá òun ó fọ́n sí mú bí àṣà ni ó gbà pé gbogbo ẹ̀ mùrídìí wọn kírímìnà ní ẹ̀ lè wà dìjẹ́ náà ìtí sọ́nu tó bá di jáde kí afọ́mọ̀ òun wà nìjẹ́ náà tóun dé tó bá ti wá wà nìjẹ́ náà tóun òun ti kó yẹ ẹ̀skẹ́pù nu ṣàpé kírímìnà nínú bí gbàgbé bá lọ ráìsì sáké wọ́pọ̀ nàìjíríà tí wọ́n kó wọ́ ọjà pàrọ̀ mi wà láì ibi wọn mọ kọ́ pọ́lọ̀ yẹn dúdú báyìí ó tó bá di jáde kí afọ́mọ̀ tó bá ti ẹ̀skẹ́pù àlìjẹ́ náà báyìí dé òun máa fọ́n jáde yàrá tiẹ̀ nù ẹmọ gọ́ àti wọn ẹmọ rẹ́rin ní àwọn ilé ìwọ́sí máa inú wọn dùn òun lẹ́fà pé ṣéwò sọ̀rọ̀ ànábì ò sọ̀rọ̀ ìṣéwò wọn mọ̀ wọn lọ bá ànábì adámọ́ ni pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ èso tó jẹ yẹn òun ò mọ́wọ́sẹ̀ yẹn ju ara wọn sí ẹ lọ bá nóòsù wọ́n tún lọ bá nóòlù ó nóòtú sọ ti ẹ lọ bá Ibrahim Ah, Ibrahim ìdáka fi mílẹ̀ ilé lọ́wọ́ wọn a ṣe fá ọmọ tí wọ́n bá wọn tí wọ́n bá wọn tí wọ́n bá wọn wọn ni ọlọ́ba anábìwà Ìsá Jésù àwọn yóò tún wọn lọ́ba Ìsá kọ́má ọdọ́dọ́ rẹ̀ Ìsá ló tún wọn létí ìyẹn lọ́wọ́ báwa bí ọlọ́run kó dájọ́ ìyẹn lọ́wọ́ kí ló dé kí ló tún ṣe wọn náà ìyẹn mọ̀ sí yọ ara mi lónìí o lákùn ẹ̀ṣẹ̀ wọn Ìsá ṣẹ̀ Ìsá ọ̀sẹ̀ o ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ sí lọ́rùn ni o aláwọn èèyàn ń pè mí àti ìyá mi lọ́lọ́run kí tún wá lónìí gan ni ọlọ́kùnkùn yìí jù wọn ẹlọ́kùn kí lẹ́sẹ̀ jẹ́ mi léyùn tí òun lọ́ní kan pé òun lọ́lọ́ ni bọ̀tẹ́ ẹ̀rọ kan ní nítorí yìí ẹ wá wo àpá mi ti ìta ọ̀dá àbọ̀kọ́ ọ̀dá àbí náà kárí kan sí òun wòlíì adáadáa wọ́n ròyìn wòlíì kan jẹ́ oní ìbílálà obìnrin àwọn kíláàsì náà ni àfáà kan òun wọ́n ròyìn rẹ̀ pé àwọn ẹni ọlọ́run mọ́ fojú kéré wọn o ìgbà náà ọpọlọjọ́ àná dúdú ẹ máa kó irú ọ̀rọ̀ dáadáa orílẹ̀ èdè ọlọ́run ó ní wọ́n sí ìyàwó kan lọ́fà ìgbà tán mú ìyàwó lọ́lọ́gbọ́ báyìí bíbílálà tẹ́bí gbogbo ṣe sí rẹ̀ ó jọ wèrè bó ṣe bọ́ọ̀lù wọn láàrin wọn wọ́n ní olórí fún dé o kò wá lé ẹnì kankan ìyàwó ni wọ́n lé ìyàwó ní lé títí ó lé àwọn fá ó ti ṣubú wọ́n tó sí àwọn ṣubú wá kí ọyàn ẹ̀wọ̀n báyìí wàlẹ́ àfáwọn ni ìmọ̀ yóò rìn dáadáa nípa ẹ̀wọ́n kò di ọkàn wọn fún wọn fún wọn fún wọn lọ fẹjọ́ rẹ̀ sọ́ba ọ tún lómi lérí ni ó ní àá kò rí bẹ́ẹ̀ yóò rí ni arábìnrin yìí ẹnìkan ti fún ní nǹkan mú nígbà tí ń sí ìyàwó lọ́wọ́ yìí wọ́n ti fún ní nǹkan mú kí gbogbo ọmọ tí bá ti níbi tí bá ti mọ̀ yìí wọ́n mọ̀ kú onímọ̀ fún dànù àbọ̀ yọ fà níjọ́ kan àwọn àwọn àjọ́dọ̀ wa mẹ́ọ̀ ẹnìkan á ń ròyìn àmáwù ń ròyìn àmẹ́tàlá mẹ́jọ náà èmi àti ríro àti ẹni tó ń rẹ̀ wọ́n á ń ròyìn pé ah ó perfect ní sinagan wọ́n mọ̀mọ̀ ní ìwé ṣe ní wọ́n mọ̀mọ̀ wọ́n rẹ̀ pé yíò lágbára dé àwọn ará àtàwó wọ́n sì dẹ obìnrin sí wọ́n amọ́lé mọ́gùn wọ́n níbi tí àmọ́ wulẹ̀ dé ó sì ká mọ́gùn rẹ̀ sókè báyìí pàdé àparọ̀ rẹ̀ ni àwọn tó ti bẹ́ẹ̀ ó lẹ́lẹ̀ náà ni wọ́n o èyí tó wá jẹ́ tẹ́lọ̀ tí mẹ́tọ́ sì kẹta wa ó lẹ́ ẹ̀mọ́tẹ́lọ́rọ̀ ta ni ẹ̀gbábẹ̀ àbí tẹ́lọ̀ látàwọn ìnà kọ́ ni torí pé ọpọlọ tiẹ̀ ò tí ì fọ́ ọlọ́mọdé àti àfáàyàn wọ́n ti tọ́nà ọ̀pọ̀lọpọ̀ sí yóò dì wọ́n lọ bá nẹ́bí wa àìsá olóòrùn tó ń dánú tó ló dáràn wọ́n lọ bá nẹ́bí Muhammad eléyìí ni ash-shafa'atul kubra ìsìpẹ̀ tó le jù kò sẹ́ni tí ò ní kàn anẹ́bí yóò sípẹ̀ gèfèrí yóò sípẹ̀ mùsùlùmí eléyìí ni àmọ́ sípẹ̀ gèfèrí tó ti fi ìsìpẹ̀ kí ni yìí ẹ̀kàn náà ni tí ó fi lè ṣe ìyá oòrùn tí ń jẹ wáyé kó fúyẹ́ ẹ bá fúta náà ṣe mo dúpẹ́ tọ́nà sí mi ní hard sunna kọ́nà jẹ́ apúlé ìlànà yóò orin ńláńlá là lórí ẹ̀ wàláì tẹ́ bá rí bá ṣe ń bẹ ọlọ́run ọba ẹ wá wọ́n bá wọn èṣù ṣe ń bẹ ọlọ́run ó tẹ jọra wọn bígbà bọ́lọ̀ kankan jọ ń bẹ bígbà kan di ìjà lẹ́bi lọ Ànábì yóò wá yóò àforí kanlẹ̀ ní gbérí sókè níwọ̀n abẹ́lọ́n níwọ̀n abẹ́lọ́n yóò pẹ́mẹ́ gan yóò pẹ́mẹ́ gan kò fi lọ́bọ́lọ́ ọlọ́ni a lọ́fẹ́ béèrè béèrè kí n fún ọ béèrè kí n fún ọ bẹ́sẹ̀ wá béèrè ẹ̀yìn ètí ìgbọ́bí táwọn sùn sí sàdúrà rí bá ọlọ́run bọ́ọ̀ bá ti ṣe pàtó dàgbọ́ méjì àfẹ́mọ́ ìwọ wàláhì ìlérí ìwúlẹ̀ ọ̀pọ̀ ìtìmọ̀ ni wàláhì wọn máa ń sọ dáadáa ẹ̀ súnmọ́ bá ọlọ́wọ̀ jẹ́ ẹ̀sìn ní àní wọ́n mọ̀ níbi àwọn sàtọ́lọ́ ẹ má wọ́rí ṣé ọlọ́lọ́ òní fún yín ni a sì sàtì yóò ṣe fún yín ọlọ́wọ́n bá ń rìn àlèkè bó ti rí yàrá ni o ẹ̀dàkùnkádùkú ẹ̀dàkùntọ́ ọlọ́ọ̀ ẹjẹ́ àjẹrà wò òkùnkùn ní kùn kún ọmọ nú ẹ o àlìkíyàmọ̀ òyí sí o òyí sí o tó bá yẹ pé ìyá lérí ẹsẹ̀ tọ́ ẹsẹ̀ tọ́ pẹ́pẹ́ ẹsẹ̀ kan náà lọ ń sẹ́ gbogbo tẹ̀lé tọ́ náà ọba nìkan lọ ń tẹ̀lé nínú gbogbo tọ́ ni a máa ń ṣe pápátá ẹyọ kan náà ni wàláì ọ̀frí o kọ́ni after out of millions of things tí mi ò ṣe ordinary pé nìkan máa ń wo obìnrin lásán pé kọ́nà lè sànú àtọ̀ million ordinary ẹyọ gbogbo sínú àná wà lẹ́ọ̀ pé. káwá ní ọlọ́run níyé in tó bá tẹ̀ nínú eríkẹ́ ara rẹ̀ oní ó jìyà káwá ní ojú yìí nìkan ló jìyà náà kí sí gbogbo àyókù ìṣẹ́jú máa rán sí ni ká níbẹ̀ mo bá fi pè lákàyà wálé ní bádìgá máa ṣe rí tọba wá délé tẹ̀nátàbẹ̀lá kọ́ sí wá gó fúnra rẹ̀ five minutes to nine ọwá dójú ẹyọkan rẹ̀ kẹsì méjì láàrin ìṣẹ́jú máa subhanallah subhanallah subhanallah Ànábì sọ pé inú ọlọ́run ọba èyí tó kéré jù ń bẹ́ẹ̀ in tó bá tóbi jù nínú mẹ́ta ìrìnà pé iná ìrìnà tóbi ẹ multiply ẹ by seventy èyí tó kéré jù nínú ọba nìyẹn o. sùkálùkù omi tó bá kù sí o kí ẹ yọ ara rẹ lára ń tọ́nà ọba torí ẹ̀dá wa àlemọ́sẹ̀ ọlọ́run tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ní sẹ̀mí mọ́ ìkùn ikùn lórílẹ̀ yìí sì kó àwọn ẹrú kan wá táwọn ọmọ sẹ̀mí fún ọ̀tọ̀ àforíjìn ọlọ́run fẹ́ kí ó kọ́ rẹ̀ alugọ̀fúr arọ̀hìm ó fẹ́ kó wúlò ló fi ní àmà tẹ̀ àmà kọ́kọ́ lè bá wúlò wọ́n jẹ́ kẹ́lẹ́ ìtọ́yẹ́ lómi ọ̀nà àkàkọ̀ mọ́ àti gbọ́ ibi tó wá ti kù sí kó mẹ́ èyí bá tó ètò bọ́ síbò mi kìí ṣe pé tá à ń sọ fún mi pé kọ́ sáà máa wà ní gbogbo àpọ̀ mọ́ sẹ̀ ọ̀ lè mọ́ sẹ̀ pàtàkì jùlọ àwùjọ tàbí bá lára yìí àwùjọ ọ̀lẹ́ máa ń tẹ̀ ní ẹgbọ́jọ́ kúrò sáàrọ̀ ní àwùjọ náà yìí àwùjọ lórí búgbà ní aláìláàzí ní tẹ́mà rí bẹ́ẹ̀ tí ìkan bá yíyàn sí tán lẹ́yìn fún àwùjọ yìí kò síbi tó dá kò dá síbi kankan ọlọ́nkẹ́ sanu wa nípa ibi táwùjọ yìí wọ́n wá ti dé tí àwọn lọ́ba tọ́ba fi lè dán wò kí lọ́ba wọn sáwọ́dí kó wá gbé nàìjíríà fún èyí ẹ̀ mo fi ọlọ́run fúnra yóò kọ̀rọ̀ yóò lálàfẹ́ sáwọn obìnrin amọ́ tí wọ́n ń dírẹ́sì lásán ni nǹkan tẹ́pẹ́ àwọn èyí sábà rí sábà kan sáà nǹkan kan mẹ́tí ìbá sábà rí tó bá ti rí báyìí tẹ́pẹ́ náà fi máa ń kọjá àwọn ọlọ́rin mọ́ká àwọn kan tẹ́ ti ọyàn wáyìí yóò gbé jáde yóò máa rí báyìí yóò ala lọ́lẹ̀ ó ti wò lọ ó ti tún lọ gbáà ọ̀sìn ní wò ẹwà wa wọ́n àgbẹ̀ kan ní mọ́tò ni àwòbẹ́ ẹkù ah àwọn ọmọkọ wọn fáwọn òjò ìmọ̀kọ́nà fúra ẹjù kọ́tọ̀ wọn báyìí tẹ́báwọn gbogbo tó wọ́n báyìí níbi àyín ní ìtàn báyìí ni kéèsì bó alọ́mọbìnrin ànígbà ìlódé kẹ́ẹ̀kan sí báyìí ni àfá àkan ọ̀rẹ́ àkan ó lóun sàwápọ̀ fọmọ kan mọ́tò tẹ́kẹ́ bí ìbá tó sí gbà mí ó burú tẹ̀ná bọ́dà rò náà ah! ó sì wá wá sọ ibi ọ̀kankan àárín tọ́báyọ̀ kẹ́ẹ̀ súnmọ́ ìdìyẹ báyìí ni ó sì wá dé báyìí kúrọ̀ mẹ́tọ́ náà ó wá sí àyè wá sí àyè gbé bá pẹ́ fẹ́ wo kí rẹ̀ èdè ẹ̀dá ọ̀rùn nígbà tó sáájú kí kálíbà wo náà lọ́fẹ́. àwùjọ yìí ó ti lálà sí wà lára àwọn mi nítorí lẹ́yìn ẹ̀já kúrò àwọn àjà mi gbogbo bí téèyàn bá rí fún kù sí ó dá kéèyàn yọ ara kéèyàn tó kú o tó bá ń jalè kò bá dáa bí kọ́ ọmọ sílẹ̀ bọ̀ sí gbọmí lọ́wọ́ yìí fi hàn jalè mọ́ torí pé almout yẹ́sì alanas fújìhà òjijì ní kú máa ń dé bá mẹ́ẹ̀dẹ́ nìyàn kòkí fúnyàn kè wọ́ nìyàn kèkí fúnyàn sáìn wà láì òkè ilé bá ṣe wáyà pọ̀ pé wọ́n jọ pọ̀ náà bá ṣe wà ní mọ́sálásì tọ́wọ́n bá yẹ pàwá rẹ pẹ́pẹ́ aago mẹ́rin ló yẹ pàwá rẹ bá ti wáyà yìí ó sì wà náà kọ́lẹ̀ pé gbogbo ara papọ̀ àwọn rẹ ẹnìkan ní òsínlẹ̀ tágo mẹ́rin bá kú one second ìtọ́gbọ̀n yóò jáde àbí kó wọn tó gbóhùn jáde sẹ́rí ilé gbogbo tó wá fi ṣe ọlọ́wọ́ bá kún fáyà kún ní ọya ilé ìwálẹ̀ wàláyé ó ti wálẹ̀ bẹ́ẹ̀ gbogbo ṣe síta bá wà gbogbo ṣe síta bá wà ká máa rò pé a lè kú sí ìṣesí tó wà lórí ọ̀kadà pé ọ̀kadà yìí mọ̀ dé tuntun bá bẹ̀ lọ àìmọyeru ẹ̀ wọ́n lọ́kùnrin kan lọ gbowó ní báńkì kan ní unity ó sì gbá sínú àpò rẹ̀ ó bá gbọ́kadà wọ́n dé ọkàn unity báyìí kan tó lè yànnà Coca-Cola ọ̀kadà tó kún báyìí dé taisi kan sílẹ̀kùn báyìí wọ́n gbà báyìí dé eré rẹ̀ ní mọ́tò tó kò kọjá lọ gbogbo òṣèṣì tó bá wà mọ́ rò àbọ̀ ni òun ló fi jẹ́ pé má dìlé túbà rẹ̀ pẹ̀lú àá o lè yí já díẹ̀ náà máa rí sí mẹ́ ní àfilẹ̀ rẹ̀ ti tónù àtẹ̀sùwí kíyàn máa sọ pé ìpadà túbá min alámẹ́tí súrkátìmá ó wà lára àwọn ní àfi pé number one tọ́mọ pé ẹ̀pàdà fílẹ̀ afọ́lọ́run jọ ọrọ̀run ẹ̀yìn náà wá ṣe súnà ẹ̀ máa wọ́n rí àṣàjà lówó owó lọ́fi ṣe súnà ọ̀ ní tẹ́mọ́ láyé ọba lówó ẹ ṣe súnà ẹ̀ ṣe súnà parí ẹdùkẹ́tọ̀ àyínà lọ́dọ̀ wá ṣe súnà sọ pé àwọn kan ti parí ẹdùkẹ́tọ̀ wọn tán lọ sáàfù nílẹ̀ haúsá nílẹ̀ yíbò àwọn míì ti lọ wọ́n èyí débi tí wọ́n ti káàmpù wọn wọ́n lò láti tẹ́sí ẹ̀dá ẹjá márì náà kamari. márì ìwò ọ̀rọ̀ àti ẹ̀tọ́ yọ mọ́rẹ̀ kí wọ́n sọ́nà tán fàyẹ́lẹ̀ kí ní kan mẹ́dì mọ́rán ti láyé ní ìsìnkú lè gbàgbé níjọ́ ìyàwó abiyama ni níjọ́ ìyàwó abiyama a sì yàwó ẹ̀tán lálẹ́ báyìí náà lálẹ́ yóò yàwó ìrẹ́lẹ̀ làwọn iná sí ìyàwó wọ́n á rìn pọ́ọ̀tù níjọ́ kejì jẹ́ pé àwọn òkodoro ọ̀rọ̀ jọ́ kejì mọ́ wọ́n ní ẹnìkan síyàwó lánàá ní Kano ó wá sí dédé ìjọ ìyàwó ẹni yìí nítorí ìjìngbà gbé news yẹn nìyẹn ṣe pé wọ́n àwọn ìyàwó lọ́yọ́ ọkọ̀ alẹ́ wọn fẹ́ mú wọ́n wá retí mọ́tò wọn orí wọ́n retí mọ́tò wọn orí ẹ̀fọ́ kádà gbé wọ́n àtọlọ́kadà àtẹ̀ntógbọ̀kadà tó tẹ̀lé ìyàwó àtìyàwó wọ́n parẹ́ sí ọ̀kadà ni tọkọ tí tóun ti jòkó létí yíra mọ́lẹ̀ pé yàwó fẹ́ dé alẹ́ òní ó dùn subhanallah àti ìbànújẹ́ ní òfin tí àti ìbànújẹ́ ní jọ̀n fún jàmá ẹjẹ́ bẹ̀rù ara wa tẹbárẹ́ nìkan tí ń pàkíyèsí pé ẹ change ẹ yí padà ẹ yí padà iṣẹ́ ń bọ́ tiẹ̀ kó lọ́rùn èmi mọ̀ sọ fáwọn èèyàn àwa ti ọlọ́run ó bí ọgbẹ́ tẹ́ àwọn aṣọ fún wọn a sọ fún wọn kọ́dà lẹ pápá àbálẹ̀ lẹ́yìn pápá tí wọ́n pè wọ́n pé ṣe wá lónìí yára lọ́la lérí kí ni lánàá orí domi kúnjẹ sá wàlá sọkún ọ̀ tí bá dé ẹ̀yẹ́ náà fún adé síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn change àwọn èèyàn mọ̀ kó dodo ni àmọ́ wọ́n ń dá time lápẹ́ bá wọ́n ti ń dá táìmù ni àpẹẹrẹ pé lérí ibú lèèyàn ọlọ́mọdé àṣírí bú ò tó délé yìí nítafẹ́ kọ́ níbi ayá yìí ọlọ́run ọba oróyìn alìkìyàmà fún ayá yìí lọ́jọ́ alìkìyàmà gbogbo sẹ́ta àti pátápátá pátápátá èyí táwọn èèyàn mọ̀mọ̀ wá èyí tí wọ́n mọ̀mọ̀ wá ọlọ́run gbé sáyé báyìí jẹ́ ọmọ kí lọ ṣàrá yìí níparí jẹ́mà àwọn kan bẹ́ẹ̀ náà ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run sáà tó bá dijọ́ àlùkí àmà ànábì ni ọlọ́run pe àwọn ẹrú kan náà àwọn ẹrú ọlọ́run ọba yóò wá kúlóòsè mọ́ ọlọ́run ọba ọlọ́run kúlóòsè mọ́ rẹ̀ gan yóò sun ẹrú náà mọ́ rẹ̀ gan wọ́n máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kò sí ẹ̀dá tó gbọ́n tí wọ́n ń sọ wọn àtọ́lọ́n ọlọ́run máa sọ pé pàtó wà láyé nítorí ọmọ ń ṣeré o gbogbo àwọn aburú títí pátá lọ́lọ́run sọ kò ní sọ dáadáa rẹ̀ kankan ànábì ni ẹni wọn akáwọlé wà kó mo ṣe rí ibú tí ọlọ́run àtọ̀jọ̀mọ́ ọlọ́run nígbà tó wà láyé ní ìjíká yẹn máa mọ̀ tó bá dáadé kìí àmà náà wò ní iná ètò bá sí rẹ̀ náà ni àwọn àdìjẹ́nà lọ tẹ̀ wọ́n fọkàn sí wọn fọ́lẹ̀ lómi bí tí ṣetá ní jókòó dédé yóò máa tọrọ yín o èyí tọ̀ fi ń tọrọ yín o ṣe yẹ kọ́ tọrọ kọ́lọ̀ ń jẹ ọjọ́ ara sí láyé ni ó yẹ kọ́ tọrọ kọ́lọ̀ ń jẹ ọ̀rọ̀ àwọn ẹ̀tẹ̀rẹ́ sílẹ̀ kálíkì àmà tó dé bọ́ ni وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته Allah fala ti yan so question time to ah ira ko lo ah láàárọ̀ náà láàárọ̀ tí wọ́n